ìfihàn orí kẹwàá mo tún rí áńgẹ́lì alágbára mìíràn tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó fi ìkùukù bora òṣùmàrè sì yí orí rẹ̀ ká ojú rẹ̀ dàbí oòrùn ẹsẹ̀ rẹ̀ dàbí òpó iná ó mú ìwé kékeré kan lọ́wọ́ tí ó wà ní ṣíṣí ó gbé ẹsẹ̀ ọ̀tún rẹ̀ lé orí òkun ó sì gbé ti òsì lé orí ilẹ̀ ayé ó wá búra múramù bíi kìnìún nígbà tí ó kú báyìí tán ààrà méje san nígbà tí ààrà méje yìí ń san mo fẹ́ máa kọ ohun tí wọ́n ń sọ sílẹ̀ ṣùgbọ́n mo gbọ́ ohun láti ọ̀run tí ó sọ pé. àṣírí ni ohun tí àwọn ààrà méje yìí ń sọ má kọ wọ́n sílẹ̀. áńgẹ́lì náà tí mo rí tí ó gbé ẹsẹ̀ rẹ̀ lé orí òkun àti orí ilẹ̀ wàá gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sí òkè ọ̀run ó fi ẹni tí ó wà láàyè láé àti láéláé búra ẹni tí ó dá ọ̀run àti ohun tí ó wà nínú rẹ̀ tí ó dá ayé àti ohun tí ó wà nínú rẹ̀ tí ó dá òkun àti ohun tí ó wà nínú rẹ̀ ó ní kò sí ìjáfara mọ́ ní ọjọ́ tí áńgẹ́lì kejì bá fọhùn nígbà tí ó bá fẹ́ fún kàkàkí tirẹ̀ àṣírí ètè ọlọ́run yóò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ti sọ fún àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀ mo tún gbọ́ nǹkan láti ọ̀run tí ó sọ fún mi pé. lọ gba ìwé tí ó wà ní sísí tí ó wà lọ́wọ́ áńgẹ́lì tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀. mo bá lọ sọ́dọ̀ áńgẹ́lì náà mo ní kí ó fún mi ní ìwé kékeré náà ó ní. gbà kí o jẹ yóò dùn ní ẹnu rẹ bí oyin ṣùgbọ́n yóò korò ní ikùn rẹ. mo bá gba ìwé náà ní ọwọ́ áńgẹ́lì yìí mo bá jẹ ó dùn bí oyin ní ẹnu mi ṣùgbọ́n nígbà tí mo gbé e mì kóró ní ikùn mi wọ́n bá sọ fún mi pé. o ní láti tún kéde fún ọ̀pọ̀ àwọn ènìyàn àti oríṣiríṣi ẹ̀yà àti àwọn orílẹ̀-èdè àti ọ̀pọ̀lọpọ̀ ìjọba